Yeah. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فولون أترى عليكم كيولون أتيجي جنجتاري قبا النبي ومحمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni ó bá tẹ̀lé lànà anabi náà tí ó fi dijọ́ gbẹ̀ndé alikiyama olúwa kó máa ṣà ka ẹnìkọ̀ọ̀kan wa náà ń àwọn tí ó ṣoríire ńláńlá báyìí wọ́n ní kí àwọn ìmáàmù ya rọ̀bù ọmọ kí wọ́n máa wọlé. adúpẹ́ fún ọlọ́run ọ̀nà ọpẹ́ wa pọ̀ àmọ́ ọba ìdí tí ó fi di dandan ká dúpẹ́ fọlọ́run òun ni kò ṣe wá ní mùsùlùmí ó ṣe wá nínú ìjọ la ilaha illallah muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam wàláyé ẹni tó bá mọ̀ ọ́ ọlọ́run níjà máa padà sí ibú lẹ́ẹ̀kan sí ọlọ́run níjà máa padà sí ibú lẹ́ẹ̀kan sí ọlọ́run níjà máa padà sí ibú látàrí ká má fi máa padà sí ibú òun ni gbogbo orú àwọn ètò tí wọ́n ń gbé kalẹ̀ yìí o torí pé bíi èèyàn ọba ní níbi kọ́mọ wá ìtọ́sọ́nà kún ìtọ́sọ́nà. anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò ní ma ké ihdina as mustaqim àbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kú òní pé ọmọ náà òun gan lọ́lọ́run fọ̀ nàrà àmọ́ síbẹ̀síbẹ̀ tá a nàbì fi kú ò lórí ilẹ̀ ayé sallallahu alayhi wa sallam anabi òye máa ṣe àdúrà yìí gẹ́gẹ́ báwa náà ti máa ké nínú suratul fatiha wípé ihdina as-siratal mustaqim ọlọ́ndàkùn ọ̀nà rẹ tọ́tọ́ tààrà yàtọ̀ fẹ́yì tọ́ wọ́ torípa nẹ́bi jẹ́ oyé wa páwọn ọ̀nà tí ó wọ́ wọn pọ̀ láyé àmọ́ èyí tọ́ tọ́nú ọ̀nà òun ni kọ́lọ̀ ńkọ́ dákun kọ́ máa fẹ́ ṣe àwa lé gbogbo àwọn tó wá ń gbèrú ètò báyìí náà kalẹ̀ níbí yìí àti níbòmíì ọlọ́run ó san ilé san dáadáa ọlọ́run níjọ́ rẹ̀ yín o bí ọba ti wá rẹ̀ yín ọlọ́run níjọ́ rẹ̀ àwa náà bẹ̀rẹ̀ látòrí àwọn chairman wa torí pé ọlọ́run ọba lọ́yàn yìí a sì bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kéèyàn máa jẹ alága dáadáa àti adábàyánu lìnàsì ni àti foundation for Islam awareness àtọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa dáadáa tọ́lọ̀ ń fi yín ta kókó rẹ̀ ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. ẹ̀rí àwọn chairman bẹ́ẹ̀ mi bá rí wọn báyìí àwọn Dr. Abdulgani Abdulhamid Akorede Agbarigidoma tọ́lọ̀ ní kí lórí dáadáa òun ní irùngbọ̀n tí ń funfun sí báyìí ẹ fi jọ bí n bá ń rí yín báyìí ń máa wá rántí fadilatu sheikh ali juma àgbààfà gbogbo misrọ̀ nù àwọn ni mufti gbogbo lẹ̀ Egypt ní Cairo kódà irun gbọ̀n yóò tó ti kò èké funfun tó ti sheikh ali juma bí baba alejuma àti nẹrun gbani tẹrun gbani náà ṣe funfun lórí dáadáa ọlọ́run ó jẹ́ kí àtẹ̀yìn àtàwa náà ká lo ẹ̀mí gúngùn lórí dáadáa náà ọlọ́run wa ní jẹ́ kí ẹnìkan kọ́ wa máa padà sí aburú. mo fi eléyìí mo fi kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà níjókòó ẹ dákun gẹ́gẹ́ bí àsìkò ká fi tètè lọ bí iṣẹ́ tí ẹran wa ká má fi gbogbo gẹ́gẹ́ bí àwọn olùdarí ètò ṣe wí ká má fi gbogbo ọjọ́ kí èèyàn irungba tí yín náà jọ ti ṣe ká lè jùmọ̀ ọlọ́wọ́ òde jẹ́ yín náà má padà sí ibú. tọ́píìkì lẹ́kṣọ̀ tọdún yìí àdúà àdúà wọ́n wá fi rider sí pé the right eh, approach àbí adua, adua. ǹjẹ́ ń ta fẹ́ táwọn foundation for Islam awareness ni a wá sọ lónìí ni pé bóyá kíkó wọ́ tọ́jú báírò àti tákàdá lọ́wọ́ tá a fi kọ́ ọ àdúrà sí àdúrà bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àdúrà bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sẹ́rù ẹ̀ ni wọ́n pè wá sí lónìí èyí ń náà wà nú ẹ pẹ̀lú ògo ọlọ́run àmẹ́lẹ́yìí táwọn tí wọ́n bá bàrà tọ́jáde nù táìtù yìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àbí ká pé gbogbo wa torí àfẹntọ́lọ̀ ń bá bínú sí àbí tọ́ba fẹ́ kọ́lọ́hún ó bínú sí òun ni ò ní ṣàdúrà anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi ni man lam yas'alillaha yaghdab alayhi anabi lẹ́ni ọba lèmi tó tán àwo nídìí àti béèrè nǹkan kan má lọ́dọ̀ ọlọ́run anabi ni bínú ọlọ́run ní kọ́lẹ́ta sí ọlọ́run kọ́ má bínú sí wa. láàfin mọ̀ pé ní mùsùlùmí tí ń bá ń jẹ́ mùsùlùmí tòótọ́ àdúrà gbọ́dọ̀ kó lọ́rọ̀ mùsùlùmí o. àìgbọ́ ìsìláàmù yé tó òun ni kéèyàn ó pé èmi kàn ń sin lọ́hùn ní ìgbére nǹkan kan lọ́dọ̀ ọlọ́hùn béèrè ọlọ́run ló lọ́rùn bẹ́ẹ̀ kọ́dà bọ́ọ̀ bá béèrè ọlọ́run ló ń bínú sí ọ hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni man lam yas'alillaha yaghdabu alayhi àwọ̀ wà nǹkan kan lọ́dọ̀ ọlọ́run kọ́dà àwọn ẹlòmíì ò ní kọ́dà àwọn ò béèrè kọ́lọ́run ọ̀fọ̀ àwọn wàlìjánná àwọn ò sì pé kọ́ mọ́ fà àwọn wọná àwọn kan ń sin lọ́run ni à ọ̀ gbọ́ ìsìláàmù yìí o tọ́ba pé ìsìláàmù tọ́lọ̀ ń anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni arantin jẹ́ ìsìláàmù ní àdúà òun la fi kí àwọn elétò yìí ọlọ́run ọbọ̀ san ilẹ̀ san dáadáa tẹ ronú kan ru tọ́píìkì ńláńlá báyìí bàbá wa sọ̀rọ̀ adua, àti pàtàkì adua, ọ̀nà wo la àdúà òfin wa ní jásé pé ọlọ́run kọ́ sọ wa ń bẹ̀ torí ẹ ti máa gbọ́ àwọn àgbàlagbà máa fi ṣe wáàsí púpọ̀ ńlẹ̀ yorùbá wọn a máa má pèjúwe hajj wa pé ẹlòmíì bí n bá ti ń ṣe làbáyíká nù hajj ọlọ́run ní káwọn màláìkọ̀ máa dá wọn máa dá padà sí pé làlàbáyíká wàlà sàdẹ̀k bóun bá ti ní làbáyíká Allahumma làbáyík ọlọ́run ó sì láwọn màláìkọ̀ máa dá lóhùn pé làlàbáyíká wàlà sàdẹ̀ká labẹ́yìká kọ́ ìwọ yóò jọlọ ní pé wàlá sàdẹ́yìká kọ́dọ̀ ní soríire kọ́lọ́nkọ́ sọ wa ń bẹ́ẹ̀ àwọn náà mọ̀rú àwọn tíru yọ tọ́ sí ọlọ́mọtò wa mọ̀rú wọn. àbí ńgbà téèyàn fi odidi èèyàn sògùn owó tọ́wá lóun rọ́gọ́rùn-ún èèyàn lọ́ájì lọ́dọọdún kí lọ́lọ́run fẹ́ fi rọ́ájì bẹ́ẹ̀ ṣe. bóyá ń jọ míì ọlọ́run ó jẹ́ kí wọ́n tún ronú tí wọ́n lóru lẹ́kítọ̀ báyìí táwọn àgbàlagbà àrùn tí ń ṣe wá ní ilẹ̀ yorùbá ń bí i pọ̀ kọ́lọ́n kọ́ dákun kó wò wá sàn ni. àbí kéèyàn máa lọ bí tọ́lọ́n lóun ọ̀fẹ́ káwá pé bá a bá lówó náà tán tọ́lọ́n láàfin ṣe kọ́dà kọ́ bá common sense mu. má débi ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní débẹ̀ lónìí wọn sì ra wọn kan tí wọn máa tàn wọn pé sátì wàá nà sí tọlọ́hún inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba anabi ló tún wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi lọ́ba tó mọ́ ọba tó dáa lọ́lọ́hún o ọlọ́hún ò sì ní tẹ́wọ́ gba nǹkan kan ọmọ anabi adama àfihàn tó bá mọ́ nípa báyìí the right approach to supplication òun ni pé ọ̀nà wo ni èèyàn òfin ní máa ṣàdúà tọrọ rẹ̀ ọ jasiru lálà bẹ́yìíká wàlá sàdẹ́yìíká kọ́lọ́nkọ́ dákun kọ́ sọ wa ń bẹ́ẹ̀ èyí ń ní wọn ní ká wa sọ lónìí ẹ àmọ́ mo níta kọ́kọ́ tí mo wí nìyẹn insha allah ń bẹ nu sunna nabi náà ẹ àdúrà kọjọ ta ń bẹ nu sunna nabi àdúrà fáàmù ń bẹ nù sunna nabi sallallahu alaihi wasallam ẹsẹ umala abdulmumin àdúrà ọmọ mi ò gbọ́ tèmi kó lè gbọ́ ń bẹ nù sunna nabi wa muhammad sallallahu àwa ni ẹja rẹ́dì fún sunna. kò sí ti ń jẹ́ ìsìláàmù bẹ́ẹ̀ yẹn bá yọ sunna kó ń bẹ huwa sunna wa sunna tó hiya adu'a kini ja du'a ka gbe láti pilẹ̀ ẹ̀rí pa wa gan ti fẹ́ sọ wọ́ọ̀dù yìí àti sọ di yorùbá adu'a adu'a àfàwọn kẹta wọn tún ní àdúrà èyí wọn ni ó tètè hàn pé ahọ́n eléyìí ó di mùsùlùmí kele torí adu'a u adu'a ẹ̀rí pọ̀ jọra wọn àmọ́ bó bá tún ti ní ranú ó ti fẹ́ jìnnà sí i kọ́ra bẹ́ẹ̀ yẹn ò kéwu yóò ti mọ̀ pé lèyí ti jìnnà sí àdúà àti mùsùlùmí. àdúà o èdè lárúbáwá ni táwa yorùbá náà yá lò kí ń já àdúà nínú èdè lárúbáwá ìtumọ̀ méjì làdúà máa mú wa. àdúà huwa at-talabu wal mas'ala ntí ń já àdúà ni kéèyàn tọrọ nǹkan kẹ́yìn ọ̀tọ̀rọ̀ nǹkan minal adina ilal ala arabi ta sọ̀rọ̀ lọ́nu àdúà kọ́dà ní kọ́nsẹ́pìtì rẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá òun ni pẹ́ni tí ò tó ẹnìkan tó wá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣàdúà lónìí ẹ̀rọ pòun ni ala ọlọ́run ni adina ni ọlọ́run afẹ́ òjò nígbà báyìí bọ́ọ̀ bá sì ti rọ̀ fún wa ń jọ wọn àfẹ́ mọ́ lẹ́nu ọmọ anabi adama wàláyé ọlọ́run kò sóoru wàláyé làǹdín kọ́dà àwọn lárúbáwá tí ò kéwú kọ́dà àwọn lárúbáwá tí èsè mùsùlùmí tí yẹn bá ní kílẹ̀ ń pè ládùú àánú dikisánárì yẹn lárúbáwá wọn ni huwa talabu minal adina ilal a'la òun lẹni tí ò tó nǹkan kan sálẹ̀ tí wọ́n á ń wá nǹkan lọ́dọ̀ tó tó gbogbo nǹkan lókè position tá a gbọ́dọ̀ wà nù ara the right approach tí wọ́n ní a wá sọ lónìí nù. nínú túmọ̀ àdúrà lédè Lárúbáwá àdúrà túmọ̀ túmọ̀ al-ibada ẹ̀sìn bá a ti sin lọ́n gẹ́ẹ́ àwọn Lárúbáwá máa pàdúrà bẹ́ẹ̀ kọ́dà al-Qur'an al-Karim náà òun láyà tó pọ̀lọpọ̀ wa máa ké ni pé wa qala rabbukum ud'uni astajib lakum innal ladina yastakbiruna an an ibadati ud'uni ọlọ́ni ẹ ṣàdúrà ẹ pè mí astajib lakum ẹ dà yín lóhùn bọba pọlọ́n tí ó bá dá ọ lóhùn àwọn tí èjẹ́ kọ́lọ́hùn ọ nínú lana nínú tí ń bẹ nínú alukur'an sunna nabi amẹnu baalo ni àdéhùn ọlọ́run ni gbogbo ẹni ọba pọ̀ ọlọ́run lọ́lọ́run ló ń ọ̀dà lóhùn bí wọ́n bá wá pè tí ọba dán ọ lóhùn o nídi láti examine ara rẹ̀ o nídi láti examine irú àdúrà tó ń ṣe o nídi láti examine position rẹ̀ tó fi ń ṣàdúrà àmọ́ bí yẹn bá ṣàdúrà bọ́lọ́run ti fẹ́ tá a nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam mú sàlàyé fún wa ọlọ́run ní astajib lakum ní dàáyé lóhùn innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́run ọba ní àwọn tí wọ́n ń ṣe mótómótó an ibadati ọlọ́run wa lọ ìbáàdà ń bẹ̀ ó fi describe àdúrà ìyẹn la fi ní lárúbáwá nìkan kí ń pàdúrà ní bàádà kọ́dà Kùránì náà pè bẹ́ẹ̀ kọ́dà nabi náà pè bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ alimami abu dauda ló gbà hadithi náà wá nínú sunanu rẹ̀ sahabi anabuwa muhammad sallallahu alayhi wa sallam tankpe ni an-nu'man ibn bashir òun ló gbà hadithi wá lẹ́nu anabiwa muhammad sallallahu alayhi wa sallam kila hadithi náà ọlà anabi ni ad huwa ibada ad huwa ibada anabila dua gan lẹsìn sallallahu alayhi wa sallam adua gan ni kini òun lẹsìn láfi ní mùsùlùmí gbogbo orú ìsìláàmù tọ́ba lòun gbọ́ yé tọ́ba láwòye sàdúà ọ̀rọ̀ rẹ̀ kú púpọ̀ káàtó ọkọjá kókù díẹ̀ káàtó pẹ̀lú ẹ̀rí inú alukur'an kẹrìm ọlọ́run sọ ọ́ ní innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannam ọlọ́run láwọn tí wọ́n bá láwọn tó tán àwọn ò ní di àdúrà mọ́ nítorí pé sin làdúrà sayadkhuluna jahannam ọlọ́run nínú ajá ànámà ń dóde wọn ọlọ́run kọ́ mọ̀ sí wa lọ́ máa anabi sallallahu alaihi wasallam tó wá fi kún anabi ní adu'a'u huwa al-ibada àdúrà o ìbáàdà ni o ẹ̀sìn ni níbi eléyìí tá a sọ yìí bọ́ fẹ́ bóyá pé à ń define àdúrà lọ́wọ́ ni pé kí ni ń jẹ́ àdúrà ibẹ̀ náà láti bọ́ sí pele tó tẹ̀lé àti máa gbóòórùn ẹnu tá a náà asadu ase pàtàkì báyìí nínú Islam kọ́dà ẹlòmí yóò ti máa bi rẹ̀ nínú yóò ti máa wí fún rẹ̀ jẹ́jẹ́ nísìnyí pé asadu ah, àtó báyìí nínú Islam ó tó bẹ́ẹ̀ o èyí tá a tún fi kún tá a fi mọ̀ pàdó àtó bẹ́ẹ̀ òun ni pé ẹ wò tán gbogbo àwọn anabi Ọlọ́run aleyhimu salatu wa salam kò séyìí tí ìrawọ́ sọlọ́run náà àwọn ànábì ọlọ́run wọn la fi lẹ́ni ọba ní àwọ̀ béèrè nkankan lọ́dọ̀ ọlọ́run akànsin lọ́run ni ta ló fẹ́ fi tiẹ̀ jọ òun ni mo palówe fún yín lẹ́ẹ̀kan pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa wàláyé má lọ bòmí gbogbo ntẹ́ wa ń bẹ nínú sunna nabi sallallahu alayhi wa sallam ọmọ la nabi Zakariya ń wá ń tiẹ̀ ọwọ́ ara wọ́sọ́ habili min ladunka dhurriyatan tayyibatan innaka sami'u du'a ọlọ́run bùnmi lọ́mọ kọ́dà yàtọ̀ fún ìtàwọn kan mọ̀ pé kọ́bá sọmọ pàpà ńlá gi ntọ́ bá ń wá lọ́dọ̀ ọlọ́run ni ọ tọrọ o durriyatan tayyibatan ọlọ́run lọ́mọ da anabi zakariya ni kọ́dà bọ́ bá bùnmi ọmọ dáadáa ni ó bùnmi o torí pé kíni innaka sami'u du'a wọlọ́ba tó ọmọ gbàdúrà gbogbo ẹni tí ń rawọ́ bẹ́ẹ̀ sọ́lọ́hún ọlọ́run kọ́ mọ́sá dá wọn lóhùn láì ní pẹ́ láì ní jìnnà tànẹ́bí zakariya nù anabi nuhu baba wo tan tiẹ̀ náà bẹ́ẹ̀ aleyhi salatu wa anabi ibrahim gbogbo àwọn anabi ọlọ́run kọ́sá anabi ọlọ́run tó gàǹgà tó gongo tó lóhùn ò ní di adua. eléyìí ọmọ fi yé wa pé ní àdúrà o ó ṣe pàtàkì o ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ àdúà pẹ̀lú mùsùlùmí kí mùsùlùmí ó sì máa lọ́kùnkúndùn ẹnu tí a kàn máa wá fi èsì òun lè tí wọn wá ní asọ lónìí tẹ̀yìn òní máa ṣàdúà tàdúà òní gbà àbí tàdúà ó tún máa jásé pé gbogbo ẹ̀ lọ pọ́síbò èèyàn máa ṣàdúà kò ní gbà èyí ń jẹ́ tún ọdún ṣe gíní ọdún ṣe pẹ́rẹ́ àmọ́kọ́dà ẹlòmíì yọ ṣàdúà tí ó tún wá àkóbá fún rẹ̀ nígbà àdúà ni àbí ńgbà wọn bá kọ àdúà fẹ́yàn kọ́lọ́nkọ́ sànù wa ńlẹ̀ Yorùbá yàn yín wọn wàá gbélé ọ ya jákijáki ya jagajaga ya ìlú ya ntọ́ lè sọ̀yàn náà torí pé ní ara mi ò ní gbà ọlọ́run gbogbo wa bá ti jókòó yìí la ní mi ní gbà yàtọ̀ ẹ̀yìn ará èkó <laughs> èkó wọn bí èmi àti brọ́dà mi náà sí àmọ́ àwọn ará èkó ní sahara lọ́rin lẹ́yìn ẹ̀yà ará èkó yìí náà ní mi ní mi ní gbà àbí <laughs> tó mi èèyàn bá ní mi ní gbà wàláyọ̀ ọlọ́run náà ní mi ní gbà o gbogbo wa bá ti jókòó yìí kọ́dà àwọn ọmọ kéékèèké tá a bí àwa náà ọmọ ká máa sọ pé a ah, kò ní gbélé yín wọn àbí mi nígbà tọ́lọ́hún wa pọ̀ nínú àánú rẹ̀ kí ni mi nígbà tọ́lọ́hún òun lè tọ́ tiẹ̀ kó gbé fún ẹni tọ́ da kí lè tọ́ tọ́lọ́hún òun ni kó pè é kó sìn lóhun nìkan ọ̀tán ẹni ọba wa tún lè yín pọ̀ fọlọ́hún a ah, Ọlọ́run ní inna Allaha lan yaghfira an yushraka bihi sẹrikó tó bẹ Ọlọ́run wa ni láyé òun ò ní forí jìn irú ẹni bẹ́ẹ̀ because taba kaka apply common sense wa Ọlọ́run ló mọ mi nígbà mi nígbà tí wọ́n kọ ìyàwó ńlé ẹlòmíì kọ́dà ẹlòmíì ní lísì fáwọn ọmọ àtìyàwó ẹ ẹ gbọ́dọ̀ nǹkan báyìí aago báyìí lẹ wọlé ọ gbọ́dọ̀ kàwé rẹ láago báyìí lè sọ yìí ìgbà tí àwọn ọmọ gbọ́dọ̀ wọ tọ́ílẹ̀tì lójúmọ́. àwa lásán síra wa nìyẹn ọlọ́run ọ̀wá lóun wá ń wa ẹyọ kan yìí ọba tún dùú orugi oyin o bẹ́ẹ̀ bá bá ọlọ́run dù ú ni mo fi ní bẹ́ẹ̀ bá ṣàdúà ìmọ̀ bí ọba ṣe dáadáa ìmọ̀ kádùá ọmọ gbà èyí ń tiẹ̀ tún wá sẹ́pẹ́rẹ́ èyí tó burú jù oníkẹ́yìn ó tún wá di bí àdúà wọná ọlọ́mọdé àárí aláì ọlọ́mọdé àárí pọ̀lọpọ̀ àdúà tí wọn ó gbé fún yàn lónìí bẹ́ẹ̀ ọba rọra yọ lọ́lọ́run látàrí o bẹ́ẹ̀ yẹn ọba rọra yọ kọlu ọlọ́run látàrí ẹ jẹ́ n fún yín lé ẹ̀gzámpù kan nǹkan bẹ tí yọ popular tíra kan bẹ gbogbo eh, èèyàn fẹ́ mọ̀ nílẹ̀ yorùbá à ń pè ní aliborda madihu anabi ni sallallahu alayhi wa sallam inú tá a fi yin anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí fẹ́ràn anabi olórí ibu ni <laughs> sallallahu alayhi wa sallam torí kakọ bẹ̀rẹ̀ láti bẹ̀ kátó wílé torí ntẹ́lomi ọmọ wí ni pé wọn fẹ́ràn anabi ẹnití ọba fẹ́ràn anabi olórí ibu ni sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́ ma sisan wa lórí ibu amafẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò gbọ́dọ̀ takò àṣẹ rẹ̀ ìfẹ́ anabi kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ takò àṣẹ òun gan fún rẹ̀ ìwọ náà ò lè pọ fẹ́ràn yẹn nísìnyí pé pé nítorí wọn ọ̀fẹ́ lọ wá ń ṣe o sì mo fẹ́ràn ọwọ ni àyè ṣe dẹ́n pé ah, mo fẹ́ràn wọn ní fi ń ṣe bẹ́ẹ̀ à ah, ah. ó lóun ọ̀gbà mọ́sẹ̀rú nǹkan báyìí nínú àlùbọ́rúdà yìí nínú àdúrà tẹlumi ọmọ ká tí ọmọ lóhun yẹn anabu Muhammad sallallahu alaihi wa sallam ń bẹ nínú bọ́rúdà pé kí ni ń bí ẹsẹ̀ orin yìí à gbogbo bọ́rúdà ni ọ̀dà o àmọ́ èyí tó lè kó báyàn nígbà tí yẹn bá wá ní yá akramal khalqi ìwọ́tọ̀ lápọ̀nlẹ́jù nú ẹ̀dá ọlọ́run ọ̀kọ́ pé lẹ́dá ọlọ́run man li man aludhu tatuni tani salọba tani mo lè gbára lé alawudu ni kí nǹkan báyàn ká sáré jẹnẹjẹnẹ ara mi gba ọlọ́run ni ọlọ́run lè gbọdọ̀ wí bẹ́ẹ̀ sẹ́nìkan èmi ni ọlọ́run Tatuni ni lọ sábà kọtọsẹ nìkan àfọlọ manli man aludhu siwaka juwa nabi lọ sallallahu alaihi wa sallam inda huduthi alhadithi al'amal táwọn ṣẹlẹ̀ agbanla ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ tí kálẹtì kókó bá ṣẹlẹ̀ tani lọ sábà tiba ì bá nabi èyí ń lè kó báyàn lọ́dọ̀ Ọlọ́run o. àbí nù ẹsẹ̀ orin búrídà yìí kan náà ó ní wa inna min judika dunya wa darrataha wa min ulumika ilmu lawhi wal qalami haba wa inna min judika dunya iwa anabi nọọrẹ díẹ̀ tọ tayi min atabiẹdiya numbẹn kese bayaniya wa inna min judika dunya wa darrataha inú ọrẹ tí wà nẹbi ta yé òun ni gbogbo ayé yìí wàdọ̀rọ̀ ta ha àtọ̀rọ̀gùn rẹ̀ kí lorogún ayé ayé àtọ̀run ẹ dákun kí ló ṣẹ́kù fọlọ́ mọ́. wàmín ulumika ilmu lawhi wal qalam díẹ̀ nínú ma wà nẹ́bi ni gbogbo mọ̀ntí bẹ́ẹ̀ nu lawhil mahfubi gbogbo mọ̀ntí jẹ́ kálá mitọ́lọ̀ fi kọ̀ǹkẹ́ díẹ̀ nínú ma wà nẹ́bi ni habba wàláyà nẹ́bi ọkọ wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wọn èwu tó tó báyìí wájú anabi tá anabi fi gbé wọn gbẹnu sọhùn lójú ayé anabi wàláyé wọn èwu tó tó ten percent eléyìí bẹẹni bá fẹ́ gbé ẹnìkan níwájú anabi wa muhammad sallallahu alaihi wa sallam tá anabi ó fi ní haba má kó bá mi lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ eléyìí lẹ lomi ọmọ wa wọn fún yọ ma fà yọ kọ́dà yóò tún dìde lóru yóò tún ṣe bọ́lọ́mbá yà sànù rẹ̀ pé kòkú gbọ́ kọ́ mẹ́ntì ń wí nìkan ló kù o bọ́lọ̀mbá ti bẹ̀ ń wà á nú sí yàn ẹ̀ tọ́ bí àìkò tọ́ ni nǹkan ń nǹkan ń wí ni bí ẹ kó èyí ò nìkan àmọ́ bẹ́ẹ̀ yẹn bá bẹ́ẹ̀ kí lèyàn ti ẹ̀fẹ́ fi dún wájú ọlọ́run tí ó dìfẹ́ǹdì irú eléyìí kò ṣeé ṣe òun ní nǹkan kan ìmọ̀ bóyá ó ti sàn dé kò ń bì yìí. ọfẹ dìjà ńìlọrin nígbà tó bẹ̀rẹ̀ àmọ́ ti padà ní oyé o ìmọ̀ lè lára súnà mọ̀ lè lára ti lè mọ wọn mọ kànjọ́ ta nẹ́bi gbèdé náà nù kódà ọfẹ lè jọ yìí tí àwa ń witness ní nàìjíríà yìí lọ bí rí ntẹ̀yìn ọba ti bá sábà tẹ́lẹ̀ ọmọ èèyàn amẹ́ni ọlọ́run bá wa fẹ́ ṣe lólórí resistance ni yọ wá jẹ́ ọmọ wọn yọ wá pèrè ẹ̀ padà yọ pè sẹ́ǹsì ẹ̀ padà pé a ah, ẹ̀mẹ̀já ronú sí ntí wọn lọ́lọ́run wí ẹ̀mẹ̀já ronú sí ntí wọn là nẹ́bi wí sallallahu alayhi wa sallam wàhálà ńgbà tá nẹ́bi kọ́ gbé islam tí wọn mọ̀rú ẹ̀ dégboro mẹ́ka ordinarily naturally gbogbo wọn náà wọn fẹ́ resist o ọ̀pọ̀lọpọ̀ wọn lọ fẹ́ resist gbàá èwo ló tún gbédè yìí amẹ́ni ọlọ́run bá fẹ́ sànú tá a wí irú wọ́n tó ń gbọ́n tó tí ì gbọ́rí tẹ́lẹ̀ náà áá wọ́n tún ní búrídọ̀ ọ̀dà kò strange kéèyàn mọ pé ntí òun ti ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run wá ní wọn fi hàn pé ah, ó kù díẹ̀ naturally ọmọ ẹ̀dẹ́yàn ni pé ọmọ ẹ̀dẹ́yàn fẹ́ resist change is natural kò sọ ọmọ ẹ̀dẹ́yàn tí ò ní fẹ́ takò àyípadà kọ́ra bí wọ́n bá ní ẹ máa wo nísìnyí pé ọ̀nà bíi tí mọ́tò gbà wá yìí nísìnyí ìjọba wa close ẹ̀ wọ́n ní wa gba bíi kọ́ra bóyá pé bíi náà ni ó padà rọrùn á kọ́kọ́ pòṣe náà pé olùsí wọn kíndùn ní ìwọ̀n òwe tí wọ́n tún ní a gba human nature ni nature ọmọ anabi adama ni but ẹni tí ó bá wá fẹ́ soríire nípa tọlọ́n àti tànẹ́bì yóò wá jẹ́ kí resistance wọn mọ níwọ̀n yóò wá tún pè sẹ́ǹsì ẹ̀ padà ká ẹ̀ mọ̀ já ronú sí i lóòótọ́ ńgbà tí yẹn bá wá ní anabi ló ní ayé àtọ̀run èwo ló kù tọ́lọ́run ó ní bí yẹn bá wá rí báwọn ẹ ọlọ́run wá pa àwọn òwe kan fún anu al-Qur'an al-Karim jalla jalaluhu jalla anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ó bá bàbá rẹ̀ láyé àmọ́ anabi bá ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn mẹ́rin ni láwọn uncles fanabiwa muhammad sallallahu alaihi wa sallam méjì nù àwọn uncles anabi sallallahu alaihi wa sallam wọn tẹ̀lé anabi wà aljanna méjì nù àwọn àti bilisu wọn wà nùnà èmi kì í mo wí o anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam kí ló fà á resistance tàwọn yẹn ni wọn ò di ó dóńbi tí làákà yìí mọ wọn kọjá là bẹ́ẹ̀ bá wí ẹ ẹ ẹ kọ̀sẹ́ntì ọmọ pé kọ́ra àwọn tí ọmọ tó mọ rẹ̀ bẹ́ẹ̀ bá ní o kéta bá ti àdá mi àjókò yìí níṣẹ́ lomi ọ̀fẹ́ dìde àtàbá ti àdá àti wá jẹ́ bẹ́ẹ̀ yẹn lè fi tàbá ti àdá kírun ìmáàmù lè ké fati àtàn kó pé tá bàtì yá dá àbí làhàbí ìwọ kí ń ṣépè fún àbú làbí ní ń ṣépè fún tọ́ra àwọn míì ti fẹ́ lè yọ mi bá lè yọ tàbá ti àdá kò nù alukura ni wọn fẹ́ lè yọ kọ́ra bí yẹn bá wà níbi gàtọ́ bá ah, ọ̀rọ̀ tabaji àdá lọ́wọ́ akanya yìí ìmọ̀mù wa tabaji àdá ni kéṣeke pé ọfẹ́ tu mọ́sálásí kò kò tu mọ́sálásí kọ́dọ̀ da ẹ̀yin ìmọ̀mù ara sunna nabi ni sun ntọ́ba ti fẹ́ parẹ́ nú ẹ̀sìn tí ó fi wá strange ẹ̀ máa yé lẹ́kọ̀ọ̀kan ara ọ̀nà tá nabi kọ́ nu sallallahu alaihi wasallam kò burú kí màmú ọba màmá kẹfà tí a tán oníta bàtìyàdá abila habin wataba ma agna anuhu luhu wa ma kasab ó rí i pé mẹ́mbà máa tètè jáde mọ́sálásí wọn ò ní tètè jáde ńjọ́ wọn ò retí pé kí ni màmú ó wí ó wá ṣàlàyé fún wọn pé a sura bí kúlù aláwo ti rí tí sàájà rí ó ní tàbátì rí o bọ̀tí kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ta ni à ń sèpè lẹ́nu tàbátì àdá ó ń kó ànábì ni sallallahu alayhi wa sallam kò sí ń tọ́ kàn yàn jù báyẹn lọ òun àti bàbá ànábì wọn jọ bí sallallahu alayhi wa sallam látàrí pé àní gbà èyí tí ọmọ yìí gbé wá yìí àà ìtawà tí ń ṣe wọn tó ojú mi wọn fi fẹ́ ya rẹ̀ wọlé ẹlòmí wọn máa wí <laughs> ojú mi báyìí náà fi fẹ́ ya rẹ̀ wọlé bẹ́ẹ̀yàn bá bá resistance tiẹ̀ débẹ̀ wọn àbí pé léyìí táwa ti ń ṣe yìí ká wá pa àṣẹ bẹ́ẹ̀ mọ́ ká tún wá pé ìta ti wí àwí mọ́ kí wọ́n wá pé a sọ̀rẹ́ńdà fáwọn kan bẹ́ẹ̀yàn bá bá eléyìí lọ títí tó bá fi kú ò láyé ó fi jọ Abuja lì ní o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá wò pé a ah, ẹ̀dá kun a ah, tọ́ kínní ilé lára wa lóòótọ́ àmọ́ nígbà wípé wọ́n ní ọlọ́run n sì ní àdísì ànábì ló wí ah, ẹja ronú sí kíní ìfa kò sí ní tá a gbà mí agídí o àwọn bàbá mi dáadáa ma wí báwọn kò sí ní tá a o irun wọn wà á dàbí àwọn Hamza radiyallahu ta'ala Hamza ẹ̀gbọ́n àbúrò bàbá ànábì ni ọ̀nkù lọ́jẹ́sà ànábì sallallahu alaihi wasallam irun wọn Abbas tí gbogbo wa máa ṣe radiyallahu anhu wa an ibnihi gbogbo wọn yìí ṣe irọ́ ànábì sallallahu alaihi wasallam irọ́ bàbá ànábì ni wọn ọ̀nkù ni wọ́n jẹ́ sànẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ àwọn náà ọkọ lelara wọn ó lé lára abasi débi pé abasi tẹ̀ láwọn tọ́lọ̀ jà nẹ́bì lógun badiru kòun ìgbà títí gbà ni hamza òun ti gbà hamza tẹ̀ lá nẹ́bì lọ badiru ọtẹ̀lé lọ uhudu ibẹ̀ wọn pa sí abasi sì wà lórí pé ah kí ni muhammed wí amina kí ni àmúgbà tọ́lọ̀ ní lò kábàásì ó tó kó láyé ọ̀padà wá pè rẹ̀ ń bẹ nínú àwọn prisoners of war ní badiru nínú àwọn tí wọ́n mú lẹ́rú tọ́lọ̀ wọn ò pé kí wọ́n bógun lọ. ọlọ́run ṣe examples yẹn fún wa nínú àwọn tó kan ànábì gbàngbàngbàngbàn sallallahu alaihi wasallam òun ni tí mo wá ń wí àwọn tí a máa jẹran mi létí tí mo lọ fẹ́ dájà alẹ́ kátàrà yẹn alfa kan ló wí ńlọrin bí a ẹ̀rọ kun ẹ má jà pé anabi lálàyé lọ́rùn mọ́ wọ́n fẹ́ lè pa àwọn ọbẹ̀ orí ẹ̀ yàá kàmú pa anabi lálàyé lọ́rùn mọ́ àwọn kò ní yọ ọba mu àmọ́ lónìí alihamudulilayi bẹ́ẹ̀ yọba gbọ́ lu mi lókun ọlọ́run ti padà ní ó yé bẹ́ẹ̀ la bẹ́ fún gbogbo àwa tá a jókòó yìí náà èmi ò expect pé gbogbo ń tẹ́ ẹ bá ń gbọ́n biru wá sí báyìí ni kó sì máa bá yín mu láàlẹ́ kan náà ẹ ti ń ṣe àwọn nǹkan bọ̀ hmm? ẹ ti ń ṣe kí ni àwa náà ti ń ṣe àwọn nǹkan bọ̀ káwa náà tó mọ̀ ẹ́ gbogbo àwa tẹ́ rí tá jókòó yìí irọ́ ni pé eh, láti gbà di eh, láti kékeré ni àti mọ̀sùn náà bóyá àwọn táwa bá ń bí wọ́n lè rí ẹnu sọ bẹ́ẹ̀ but ní generation àwọn bàbá yìí ní generation tiwa àwa náà ti ń ṣe nǹkan mi bọ̀ o kadhalika kuntum min qablu famanna Allahu alaykum ọlọ́run ló wí bẹ́ẹ̀ ọlọ́run níbẹ̀ yìí náà ti rí tẹ́lẹ̀ nù o so kò kìí ṣe tó strange àmẹ́yìítọ́ wa buru òun nípa àní gbà eléyìí náà lásán máa bá lọ kọ́dà mẹ́ba lọ́lọ́run wí kọ́dà mẹ́ba ní ànábì wí sallallahu alaihi ẹlòmíì ó tún máa wá tán rẹ̀ yọ wá pé ẹ bá fa kìnìún náà wí báyìí ọmọkéwù jùlọ àbọ̀ ọmọkéwù tó ní. n mi máa ń fi yẹn wé ni pé mo ní ọlọ́run ti sọ fún wa nínú alukur'an karim àwọn àpèjúwe ń bẹ nínú alukur'an tí yẹn bá ń ronú sí i àpèjúwe tí mo rántí ní àpèjúwe iblis aṣèitọ́nù làyìn ọlọ́run lọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi tí gbàgbé bí bí àfa <laughs> kàmẹ́sàlì shaitan ìdíkọ́lá afa hussein ìdíkọ́lá lil insani kfur falamma kafara kọ́lá inni bari'um minka inni akhafu allaha rabbal alamin ibilisu nu ọlọ́run lápẹẹrẹ ẹ̀yin ọmọ èèyàn àṣà kamathali shaitan ọ̀dà gẹ́gẹ́ bí ibilisu shaitani idh qala lil insani kfur òun náà ni ọ kọ òun náà ni ọ máa fún ọ lẹ́rìí shaitani láwọn ẹ̀rí bí bẹ́ẹ̀ bá ní àyà báyìí báyìí ṣe bá àyà báyìí náà wí báyìí ẹ àdìsí wí kan náà wí àbí bẹ́ẹ̀ bá tiẹ̀ ládìsí tiẹ̀ wí kọ̀ tiẹ̀ bá lil insani kfur àyà kùránì ni o tí ọmọ sọ fọ́ mi yẹn pé má gbà sẹkẹfẹ̀rí sọlọ́hún má gbà yà ni má gbà díìsì hun hmm. falama kafar ọlọ́ni bọ́wọ́ ṣètọ́ni bá ti wá tẹ̀ tán yọ pòun tìǹú ṣètọ́ni dúró pámẹ́nẹ́ǹtì lọ́dọ̀ yẹn yọ kàn fà àwọn ṣàyàtínù kéékèèké kan sọ pé bọ́ba tún ti fẹ́ jáde ẹ̀tún ẹ̀tún tì sínú ọ̀hún ti ọ̀tún ti ó ti bá sẹ́mi lọ. ọlọ́ni bọ́ba ti wá bọ́ba bísẹ́ yìí bá ti ṣe Hmm. bẹ́ẹ̀ yẹn bá wá dálì kìyàmọ̀ ibi tá a ti yà lọ bẹ̀ nu tọ́ wa ma sọ pé ìbá fa kan wí tọ́ bá dálì kìyàmọ̀ tọ́ sọ fáfá ni tí ó wí ni ṣètọ́ ni wí ọlọ́ni ṣètọ́ náà wà ní èmi èmi ẹni bàrí ohun èmi ọmọ rí o ìtumọ̀ bàrà nù kéèyàn ó dissociate kó dissociate ara rẹ̀ from a person pé èmi. E, e, e, ẹ mọ̀ báwọn ọ̀daràn tí ma ṣe ni hmm, mina ladi aya mi tunu ọlọ́run tún wí bò mí suratul baqara lẹ́yìn itabarọ aladina tubiru mina ladina tabaru wara awuladaba wata kọtọcat bihimul asbab ọlọ́run ní ṣètò ni o ní ẹni bari um èmi ò mọ́rí o ẹgbẹ́ yìí kí ni ṣètò ni o tún fi lé ẹni àkọ́fù lọ́hàrọ̀ bàlá àlàmì èmi tí mo bẹ̀rù ọlọ́run ọba tó dá gbogbo àgbáyé lọ́lẹ́ mi lèmi ní kí wọ́n má bẹ̀rù ọlọ́run wàlá àyà kúránì ni o gbígbà téèyàn gbọ́ rí àyà kúránì ni ẹ wo bí o ti gbé ìní bàrí ń mínká ṣẹṣẹṣẹ ń bọ̀ ni ìní bàrí ń èmi mi ò mọ kò sí èmi rí o ní kankan ṣe pọ̀ o ẹ̀kejì ìní àkọ́fù lọ́ọ́ àrọ́balà à èmi ní pé kò ṣerú nǹkan báwọn èmi tèmi gan bẹ̀rù ọlọ́run ọba gbogbo àgbáńlá yé òun ni gbogbo ẹni tí ọba máa tan rẹ gbẹ ìbáfa kan náà wí báyìí ntí ọsẹ lẹnu kọsẹni ó lè kọsẹni tó lè dúró wájú ọlọ́run pé tí ọmọ gbogbo yẹn ti ń jà láyé òun kò lè jà lọ́dọ̀ ọlọ́run kọlọńkọ mọ sá sànù wa nípa báyìí ibi tí ọ̀rọ̀ wa kàn ní pé àdùá àwọn kìíní máa má do àgbà ẹni àwọn kìsì ni ẹ jẹ́ kí àdùá àgbà ó di méjì àwọn nǹkan wo ní alọ́mọ àdúà ńlẹ̀ yorùbá tí ó sì yẹ kó wà lára àdúà ó mélòó insha allah bọ́lọ̀mọ́ àti gbà wá láyè tá a sọ pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta yìí <laughs> pé a lè máa lọ ọlọrin àti fúri <laughs> inshàlá ìṣẹ́jú mélòó lọ́wọ́ kù káfi pín ẹ́ aha ọ̀dà inshàlá <laughs> àkọ́kọ́ nínú tí ma jẹ́ ká du ọ̀gbà àwọn àfáà ma pè é ní àdábù dùà àdábù àdùà àwọn ẹ̀kọ́ àwọn ethics àdùà téèyàn ó fi bẹlọ́n lọ́nà tó tẹ́ lọ́n lọ́rùn tí ó sì dá lóhùn insha allah àkọ́kọ́ nu àwọn àdáàbò yìí òun ni an yakuna da'i muwahidan lillah ọlọ́ọ̀ni bàbá mọ̀ pé ọ tọrọ nǹkan lọ́dọ̀ tòun ọ gbọ́dọ̀ tún tọrọ lọ́dọ̀ nǹkan mi mà bàbá kú mọ̀ pé nǹkan mi ń ló pé ọ lọ́ọ́ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní inú hadith kudsi hadith tó pé ní anabi sọ̀ntọ́lọ̀ ń wí fún wa nù hadith ọlọ́run ọba ní ana agna shuraka ani shirk man camila camalan ashraka fihi maci gayri taraktuhu wa shirka ọlọ́run ní ana agna shuraka wa ani shirk mo rọrọ kọjá ẹnìkan máa lẹ̀ nǹkan kan mọ́ mi ọlọ́run lòun rọrọ̀ kọjẹ́ òun tó òun tó òun tọ́ lọ́hùn jẹ́ fúnra òun bọ́bá mọ̀ kó òun ò tó dọ́ lóhùn tó tún fẹ́ pè nǹkan mí fẹ́ kan lọ́ọ́ pè é kó sì máa retí consequence ẹ̀ àmọ́ ẹ dákun ẹni wọ́n bá fẹ́ bẹ lọ́hùn àkọ́kọ́ adábù nù àkọ́kọ́ ẹ́tíìkì nù dúró lọ́dọ̀ ọlọ́run nìkan ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kọ́dà ẹlòmíì kan ń fàdúrà sọ̀pọ́ọ̀tì ni. Kodelo, bẹ̀ńlẹ̀ kpórí ayọ àdó àtọ̀lọ́ nìkan ló dúró wọ́n tún nà kankan sí etí ó wé etí ó dó etí ó rì èyí tí ti wíńdò ní etí ọmọ kan tó tó bẹ́ẹ̀ bá ti fẹ́ <laughs> dasẹ̀ wọlé tó gbé yẹn gbé yìí ọmọ ọmọ kan ló lérí tó di o ní òun ni. ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ yẹn ni pé mo ti wí fún lamẹ́yìn kọ́dà mo tún ti wí fún sẹ́kẹ́tìrì náà mo tún ti wí fún chairman bìkan náà kí gbogbo wọn jọ máa tíráì tó bá kọ́ já náà àmọ́lọ́ ní tó bá yẹ pé ọ̀dọ̀ tòun ló ti fẹ́ gbà nǹkan dúró lọ́dọ̀ tòun nìkan o an yakuna da'i muwahidan lillahi azza wa jal àkọ́kọ́ nù nínú tí ìmọ̀ má do àgbà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa bẹ̀ lọ́hùn. Oduo dúó pẹ̀lú ọlọ́run ọba nìkan má pe ọlọ́run o tún máa pe nǹkan mi òun láti fẹnusọ fẹ́rẹ́fẹ́ ń bẹ̀rẹ̀ yẹn pé ẹ dákun àwọn àdúrà tí wọ́n bá ń gbé fún wa bá a bá mọ kéwú ẹwẹ́ ni ọ mọ kéwú ẹ dákun ó ṣe pàtàkì ẹ tó jọ ń súnà tó mọ súnà nàbì sọlọ sọlọ tó mọ islam torí ti ń jẹ islam ní súnà bóyá ti ń jẹ lómi ọ̀tá kò gbé bóyá bóyá sunnatu dúró lọ́tọ̀ isilamu dúró lọ́tọ̀ as-sunnatu hiya al-islam wal-islamu huwa sunna torí ta ló gbé isilamu wá òun lẹni ó ní sunna sallallahu alayhi wa sallam àmọ́ táwọn afáàfin máa dá pè ní sunna ni pé káfí mọ̀ pé ní lódìdí o ìgbésí ayé ànábì ni ọmọ wò kọ́ sí irú irun wo ló kì í wò bá ànábì ti kì í irú àwẹ̀ ló wò bá ànábì ti gbà irú àjì wo ló ṣe wò bó ti ṣe ní ti ń sunna nù. No irú àdúrà wo ló ṣe wò bá nàbì ti sàdúrà sallallahu alayhi wa sallam òun ni pé ẹ dákun bóyá wọn kàn láwọn fẹ́ ṣe wá lóore wọn kọ àdúrà kan fún wa bí wọn tẹ àdúrà kan fún wa ó da púpọ̀ kọ ọmọ tó ń wí o ẹ dákun kí ni ìtumọ̀ kínní yìí anabi ló kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àṣírí ò sínú islam pé àkínní yà wọn kan ni wọn gbọ́dọ̀ mọ̀ anabi ni òrí bẹ sallallahu alayhi wa sallam kọ́lá ń gbà táwọn kan rò pé bí ali ibn abi tọ́líbi radiyallahu anhu ọ̀gá wa ali wọ́n rò pé bó ti súnmọ́ anabi tó a wọ́n gbọ́dọ̀ láwọn kan tí bá anabi ó ti fún wọ ali ali wa kéde publicly hadithun sahih anabi ò fún un ní nǹkan kan yàtọ̀ sí ti ń fún gbogbo yín tẹ́ ẹ mọ̀ nínú o torí pé bá ali ti súnmọ́ anabi tó ọ̀dọ̀ anabi ló gbé ẹ́ eh? ọmọ ẹ̀gbọ́n bàbá anabi ni sallallahu alaihi wasallam ó tún wá fẹ́ ọmọbìnrin anabi sallallahu alaihi wasallam sọ́ni ńlọ kẹ́ńgbé àfa abdulbari nínú etí máa mú àdúrà gbà òun ni athanahu ala Allah wa salatu ala nabiyyi sallallahu alaihi wasallam nínú àwọn àdábò dùn àyìnà láyé anabuwa muhammad sallallahu alaihi anabi wà nù mọ́ṣáláṣí. No anabi wa rí tarakùnrin kankan sáré wọlé ó wọlé tán èyí tí ó kọ́kọ́ ni pé Allahumma Allahumma Ọlọ́run bùnmí ní nǹkan báyìí bùnmí ní nǹkan báyìí ah anabi wa kọjú sáwọn tí ń bẹlẹgbẹ amma hadha faqad ista'jal eléyìí ti kánjú eléyìí ti segin ni ó ti kánjú ńgbà wa wí ní tí ó wí tán anabi wa pè <laughs> sallallahu alaihi wasallam ah, bó o bá fẹ́ ṣàdúà kọ́dìmù sànà ala Allah àti ẹ̀kọ́ yin ọlọ́run bó ṣe subhanallah lọ́mọ wí bó ṣe la ilaha illallah lọ́mọ wí gbogbo àwọn ẹ̀yin ọlọ́run tínú ọlọ́run náà dùn anabi ni tì síwájú nínú riwaya mi wa salli alayya sasalatu fún mi anabi ọlọ́run náà sallallahu alayhi wa sallam àmọ́ kéèyàn kàn wá kí àdúrà gira ọlọ́run bùnmí ní nǹkan báyìí ọlọ́run bùnmí ní nǹkan báyìí láàyè ìta àmọ́ ṣe kò bá àdáàbò dùn àyè mọ́ ọ̀dà púpọ̀ gbogbo àdúrà téèyàn ọba ṣe kódà bó ṣe pé yorùbá náà lọ mọ̀ ẹ́ fi wí ọlọ́run wọlọ́ba tó ga wọlọ́ba tó mọ bọ́ kò tiẹ̀ àwọn kankan tiẹ̀ ń bẹ tí gbogbo wa mọ̀ subhanallah walhamdulillah wala hawla wala quwwata illa billahi aliyu alazim inú ọlọ́run ó dùn sí gbogbo bẹ́ẹ̀ torí ẹ̀ gbọ́tùmẹ̀ ni ọ̀ ń jẹ́wọ́ ti sọ fọlọ́run pé ní mo fẹ́ tọrọ nǹkan ni o la hawla wala quwwata illa billah kò sọ́gbọ́n kò sété kò ságbára ẹn lágbára kankan mọ lẹ mọsáwá bọ inú Ọlọ́run n'o dùn pé a ah, ah, eléyìí mà mí lọba ara ń tọ da kéèyàn ma inú àdàbò dùn á ní pé bàbá bẹ lọhùn pé ẹ̀yìn Ọlọ́run la fi bẹ̀rẹ̀ kasi sasalatu fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wá nínú hadisi yìí nínú àdábò dùnà tí màmá do àgbà tó sì lẹ́rìí nínú lànà tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà àti ké àdìsí tọ́jọ́ bẹ́ẹ̀ ká má tún rìpíìtì ẹ̀ ń kà sáré sọ ni òun ni bẹ́ẹ̀ ọba sàdúà ibi tó ń dájú kọ kírun bọ́ ọba aráyè rẹ̀ ń lọ dájú láti sàdúà ẹ wo hadithi tí mo kà lẹ́ẹ̀kan ni nínú ogun badiru nbẹ̀nbẹ̀ pa nabi wa kọjú sí kébìlà yìí wọn ké pọlọ́run títí Eh, aṣọ àwọ̀lékè rẹ̀ sì fi rí bọ́ ọ̀nà alimami nawawi rahimahullah ngba tí ń ṣe sarihu hadithi ó ní fihi istihbabu tawajuhi ila alqiblati inda du'a inú hadithi la ti rí i pé bẹ́ẹ̀ ọba ṣàdúà àti èsì pé wọ́n fún ọmọ bíi kan tó ọ̀rá yìí kọjú sí kébìlà kọjú sí bí òun kọjú sí kírun inú tó dáa tí màmá do àgbà òun ni kéèyàn kọjú sí kébìlà ṣàdúà láàrin yìí gbogbo ẹni ó ti lọ maka ọlọ́run ó gbà lẹ́sìn gbogbo ẹni ó tún fẹ́ lọ ọlọ́run ó sì rọrùn ẹ̀yin alálàájì bẹ́ẹ̀ bá dé Madina ní masalasi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam níbi tí wọ́n sin anabi sí sunna anabi ni kò burú bẹ́ẹ̀yàn bá dé Madina ọ̀sálámà sí anabi sálámà sí Abubakar ọ̀sálámà sí Umar radiyallahu ta'ala anhuma ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wàá rí i kọ́dà wọn ti fọlọ́pàá bẹ́ẹ̀ àmẹ́lòmí ò ní gbà yóò mọ̀ pé àwọn ọlọ́kọ́dà lómi ọmọ bú àwọn Saudi gbé orí wọn tó níjà wọn ṣàdúrà nù níta wọn sì ń wí ni pé <laughs> ẹ̀yìn lọ́kọ́ sí kébìlà yìí torí bó ti rí ni ibi tí sàárẹ̀ ànábì wà ní ibi tí kébìlà wà ní bọ́ ọ bá ti kọjú sí sàárẹ̀ o ti kẹ̀yìn sí kébìlà àwọn ọmọ wa sọ pé yahaj yahaj nígbà tí wọn ò sì gbọ́ kankan pé wọn tún ní a máa ṣàdúrà tún ní a máa sàn pé àwọn kórìíra kan sì ń bẹ tí àwọn kan ti gbìn sí wọn lẹ́mìí wọn tó kò lè ń pa àwọn Lárúbáwá generally àbí Saudi in particular tí ó sì ràn kankan lára Islam àkóbá ni ó sì fún Islam kama wá láì fi ìlú mùsùlùmí kan pàtàkì jùlọ ibi tá à ń kọjú sí kírun àwọn òpin wọn pé o ọlọ́wọ́n ọba nìkan ló pé àmọ́ kọ́ wa jẹ́ pé ní ntẹ́ àmọ́ tí gbìn sáwọn èèyàn ní pé kí wọ́n kórìíra wọn wàláì kò ṣe ìsìláàmù lóore kan kò ṣe ìsìláàmù lóore kan bẹ́ẹ̀ ta gbangba la sì ti ń wì í bá burú ẹyọ kan bá ń bẹ ní Saudi ọgọ́rùn-ún bẹ Nàìjíríà o àbí ọdún jọgọ́rùn lọ aha àwọn ní ìṣe màláìka o wọn ò pé o ọlọ́wọ́n ọba nìkan lọ́ba tó pé àmọ́ bẹ́ẹ̀ yẹn bá rí kíní kan pinpoint pé nǹkan báyìí ń bẹ Mẹ́kà ń bẹ Mẹ́dínà kó wo agboolé rẹ̀ yóò rí mẹ́wẹ́ẹ́ mọ́wulẹ̀ tí ìlú àdúgbò wo agboolé rẹ̀ yóò rí mẹ́wàá rẹ̀ nípa báyìí ká pe àkíyèsí wa gbogbo ẹni ó bá lọ Mẹ́kà ntí wọ́n ń wí fún ọ ní ntá nẹ́bì a ṣe sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ti sálámà sá nẹ́bì tán ọ kọjú sí báyìí sálámà bọ́ ọ wá gbọ́dọ̀ sàdúà ní pòsíṣàn ni ọ gbọ́dọ̀ wíjú asalaamu alayka ayuha nabi ọ sálámà sá nẹ́bì ọ wà turn back ọ sẹsẹ ọ wà kẹ́yìn sí ọ wà kọjú sí kébìlà àmẹ́ni tí o bá gbọ́n tí wọ́n ń wí ọ̀tọ̀ ni tí ọ̀tọ̀ ni tí ọmọ ẹni wọ́n ṣe gbé wọ́n àwọn òtún níjẹ́yìn ọ bẹ́lọ́hún wọn ò pé ọmọ bẹ́lọ́hún àmọ́ mọ bẹ́ẹ̀ lọ́n lọ́nà tọ́lọ́hún ọ̀fẹ́ ńgbẹ́ yẹn bá wa kọjú sí kébìlà àtọ́kẹ́yìn sí kébìlà tọkọjú sí sàárè kò sì bá a mú bẹ́ẹ̀ nípa báyìí nínú àwọn àdáàbò dùn á nìyẹn tó yẹ kéèyàn mójútó nínú àdáàbò dùn á rọ́fùn ìlìyàdẹ́yìn rọ́fùn ìlìyàdẹ́yìn ká tẹ́wọ́ sọ́lọ́hún ká tẹ́wọ́ sí ọlọ́hún nínú tá a àfi máa gbà yín anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi tó lálàáfíà anabi ni inna allaha hayyun yastaxyi an yarfaca alcabdu yadayhi ila ida rafaca alcabdu yadayhi ilayhi an yaruddahuma sifra anabi sallallahu alaihi wa sallam nínú àánú ọlọ́run ni pé kọ́dọ̀ ọlọ́run ní e fẹ́ ọlọ́run ọ̀ láìkí kó rí ẹrú rẹ̀ kó tẹ́wọ́ sí òun báyìí kó sì wá káwọ́ náà wálẹ̀ ló fìfo inú tí ọlọ́run fẹ́ bàbá ń bẹ lọ́hùn òun ní ká tẹ́wọ́ sọ́lọ́hùn ẹ dákun máa ju máìkì yìí lẹ̀ díẹ̀ kí n fi describe bó la ti tẹ́wọ́ bọ́lá bó la ti wá tẹ́wọ́ àdúrà torí oríṣiríṣi lẹ́rìí ńlẹ̀ Yorùbá ọ̀kan nù Eh? nínú àwọn ọ̀nà bàbá ní kéèyàn náwó ọkọ bẹ lọ́hùn èyí tí ó wà nù súnà nábì kakọ bẹ̀rẹ̀ látòrí yìí kátó máa sọ àwọn èyí tí tí bá mu èyí tó bá mu nù súnà nábì ní báyìí kéèyàn tẹ́wọ́ sọ́lọ́hùn báyìí súnà tà nù sallallahu alaihi wasallam kọ́kọ́wọ́ rẹ̀ sí kọ́kọ́jú sísánmà báyìí ẹ wá rí aa ah, ee kò bá mu bẹ́ẹ̀ kò bá mu bẹ́ẹ̀ ẹ̀kejì kọ́dà lomi ò ní gbà tó ń wo sátáláìtì ń rí Lárúbáwá kan tó ṣe báyìí gbogbo Lárúbáwá kó kéwu o gbogbo Lárúbáwá kọ́ ló ṣe kínni kọ́ ló kéwu nípa báyìí nta wa tiẹ̀ ma fi ṣe example fa ntẹ́ fi mọ̀ nu pé ní àwọn òpé kéèyàn tẹ̀lé Lárúbáwá ìsìlámù la ní ẹ tẹ̀lé kọ́dà bọ́mọ ibo lọ́ba gbé súnà wá àwọ̀ tẹ̀lé àwọn òyìnbó lónìí bẹ́ẹ̀ bá dé ẹ ṣeun dọ́kítọ́r <laughs> mo rò pé ó ti yé báwọn. àwọn òyìnbó ń wá láti ìlú òyìnbó wá nàìjíríà lónìí tí wọ́n wá ń pírètì súnà nẹ́bì sallallahu alaihi èmi ọ̀rẹ́ nìkan kọ́ wá sọ fún wọn pé èèbó ni ọmọ wa torí pé èèbó ká fẹ́ jẹ ntí ń wí ọ̀rọ̀ ara ẹ̀ kí ń sọ. So kọba wa jẹla arubawa ló wí a gbọ́dọ̀ jẹ́ kí wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu wa aqrabu littaqwa Ọlọ́run ló wí bẹ́ẹ̀ Ọlọ́run lẹ gbọ́dọ̀ jẹ́ kí etredi tẹ nisẹ nìkan abiran kan abilu kan kọ́kọ́ di yín débi kẹ́ ẹ máa dodo tí n bá ń tọ̀dọ̀ wọn jáde Ọlọ́run níbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀dá alábòsí o ẹ̀ẹ́dìlù kẹ́ ẹ sì ṣe justice ó wà aqrabu littaqwa lo ń lọ súnmọ́ bẹ̀rù ọlọ́run jù nípa báyìí nínú àwọn tí màá má dùn à gbà àdàbò dùn à òun ni sí ọlọ́run lọ́nà tí a describe fúnra wa tó wà nù hadithi ọ̀nà kan tó ń bẹ tó bá sunna mu hadithu Anas bin Malik radiyallahu anhu ẹni ó gbọ́dọ̀ anabi nù láti kéke sallallahu alaihi ó ní bọ́bá wa di pé gbogbo àdúrà la wí yìí bọ́bá wa dà àdúrà tá a máa fi wá òjò tá n pè ní sọ̀láàtú alistisqa àdúrà tá a máa fi tọrọ òjò lọ́dọ̀ ọlọ́run anasi jẹ́ àmọ̀ pé kọ́dà level tá nẹ́bí máa fi rísì ọwọ́ rẹ̀ yọ wá ga ju di normal level lọ oníkéèyàn wá ṣe báyìí ọba àmúbẹ́ bá a bá ń tọrọ àdúrà kínni àdúrà òjò bá anabi ti ṣe nu sallallahu alayhi àmọ́ gbogbo àdúà àyókù bá ti náwó lẹ́ẹ̀kan ni bó ti bá ìlànà tà anabi mu nìyẹn tọ kátó kú lórí títẹ́wọ́ yìí bàbá wa ẹsẹ̀hún bàbá wa tẹ́wọ́ tán ìbò ní ká kà sí bàbá tẹ́wọ́ tán ìbò ní lọ ẹ ẹ kejì látẹlẹsẹ̀ àtẹ̀yìn ọrùn ẹẹ naam <laughs> ok ká ká fi ntí mò ń sọ ni pé ká fọwọ́ bọ́ ojú lẹ́yìn àdúrà àbómi tá a tún máa rí náà ká wá fi máa ra gbogbo ara èwo ni lànà ń bẹ èwo ni ọ̀tọ̀ náà a ti sàlàyé fúnra wa pé ká tẹ́wọ́ nínú sunna nabi ni sallallahu alayhi àmọ́ ká wá fi ọwọ́ yìí ra ojú hadithu méje lé ní èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀fà èje làgbàfà táǹpẹ̀ ní sheikh bakar abu zaidi wọ́n ṣe rìsáàcì ni sheikh bakar abu zaidi torí ẹni tí wọ́n padà mọ̀ pé ta ni bakar abu zaidi ká ṣàlàyé ẹ̀ díẹ̀ wọ́n ń pe kíní kan ní majma'ul fiqh islami al-fiqhi al-islami islamic fiqh academy òun ni the highest body ń gbogbo ayé the highest body ń pọ̀ ọ̀rọ̀ fíkìú bá àti sin lọ́hùn majmu' al-fiqhi islami ni bàbá yìí was the president of the academy kó tó di pé wọ́n ṣaláìsí láìpẹ́ yìí kọ́lọ́n kọ́ mọ́ sábà wa kẹ́ wọn. Okay. Uh, bàbá yìí ni tọ́ uh, gẹ́gẹ́ bí ntí sunna kọ́ wa. ẹ ẹgbẹ́ mi lọ́jà ẹni ni dìde sunnasi kọ́ wa pé kabir kabir a máa bọ̀ wá àgbàlagbà nù sunna Ee, ara sunna nabi ni sallallahu alaihi wasallam torí wọn ní bóyá àwọn kan ò rí mi ní ẹ̀yìn bẹ́ẹ̀ ok ọ̀dà nípa ohun tí à ń sọ bọ̀ àgbàfà tá bakr abu zaidi abu zaidi rahimahullahu ta'ala. tá a pè lólórí gbogbo akademi fikiri lágbàáyé kó tó di pé wọ́n ṣaláìsí nígbà tí wọ́n rí i pé kíní ìfẹ́ dá controversy lẹ̀ àwọn àwọn àfáànù wọ́n wá wọlé wọ́n lọ sí research nígbà wọ́n wá jáde wọ́n wá tẹ result research yẹn findings wọn wọ́n gbé jáde wọ́n wá ní lóòótọ́ àwọn tí ń pé àwọn rádìísì báyìí tó ní ẹ̀fọwọ́ bọ́jú wọ́n rí lóòótọ́ àwọn rádìsì báyìí tó ní ẹ fọwọ́ bọ́jú kódé yìí tẹ ẹ rí bàbá tó wá fi kún ọ wá àdìsù méje àmọ́ unfortunately kò sọ kan bẹ́ẹ̀ tó jẹ́ àdìsù sahih nínú gbogbo kò sí àdìsì kan tó fẹsẹ̀ rìn lẹ́ mbẹ́ anabi sallallahu alaihi wasallam ló sì wọ́ọ̀nù wa pé gbogbo qala rasulullah sallallahu alaihi wasallam ni anabi wí o anabi ló ti wí látàyé òun làwọn afáàfin máa wà kíávù wọn ní sádìsì ẹ̀rí ńgbà tẹ́mi náà ti ń sọ̀rọ̀ ńlá àdìsì yìí lálàáfíà àdìsì yìí ní ẹsẹ̀ ńlẹ̀ sheikh bakar abu Zaidin ẹni wọn bá fẹ́ rí tírà náà insha allah ó lè wá lọrin àbí ká fi ránṣẹ́ sí àwọn alájì arọ́bù àbí ẹnjìníà rìsáàcì ni lọ́dọ̀ ẹni ó tó rìsáàcì ṣe head of the fiqh academy kò sí bọ́dì tó tó ń gbogbo ayé agbàfáàyè lọ́wọ́ à ń bẹ́ẹ̀ àfa misra wà ń bẹ saudi wà ń bẹ àfa nàìjíríà ń bẹ ń bẹ ẹ àfa amẹri gbogbo àfa ni ń bẹ ń bẹ sheikh yusuf al-Qaradawi ń gbogbo àwọn tó lókọ lókọ lókọ ni wọn bẹ ní majma fikil islami dr wahba zuhaili ń bẹ ń bẹ gbogbo àwọn ìkàn ìkàn nù kéwú baba yìí ni president wọn kọlọn kò forí jẹ wọn ní kúkúrú ohun tá a fẹ́ sọ ń pa yẹn nù ká tẹ́wọ́ ká ṣàdúà nínú sunna anabi ni àmọ́ kò fẹsẹ̀ rin lẹ́nu àdìsí kankan pé ká fi ọwọ́ ìbọ ojú bẹ́ẹ̀ni kan bá wá ń pẹ́ a mọ́ra àdìsí bá pé é ṣe gbogbo àdìsí náà lọ lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tí àwọn àfa àǹfààní tá a ṣe látara àwọn àfọ̀nsún náà nù àwọn ni wọ́n wà á yàn fún wa pé a eléyìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ eléyìí ò lẹ́sẹ̀ bí o ti jẹ́ nìyẹn. ẹ̀ẹ́kejì òun ni èmi tún wá ra àwọn kan pé ojú nìkan kọ́ wọ́n wàá fi ra gbogbo ara kọ́dà gbogbo ẹ̀yìn ọrùn mo rò pé ntọ́sẹ̀lẹ̀ ń bì yẹn aha imam wọ́n kì bá kù <laughs> ẹ dákun is a major problem nílẹ̀ Yorùbá àbí lọ́pọ̀lọpọ̀ Muslim world òun ni pé ìmọ̀ dọ́gbọ́n fìlà ká ìbọ̀ ìdájọ́ ẹ̀sìn ìgbà anabi wí báyìí ń bi báyìí kẹ ẹ má bínú kẹ ń sọ èkó ẹ ah náà kò burú kẹ a lè ṣe ń bì náà ọ wá nù hadisi pé ibì kan bẹ tá a ti máa fọwọ́ àdúrà rárá òun ni bàbá fẹ́ sùn ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha lọ́gba hadisi náà wa oníbà nàbì bá ṣe tán tó fẹ́ sùn sallallahu alaihi wasallam anabi wa ké ayatul kursi yóò wá ké kul huwa allahu ahad mẹ́ta yóò ké bi rabbil falak mẹ́ta yóò ké bi rabbin nasi mẹ́ta bí anabi bá ti wá ń ké anabi ọmọ wa fi atẹ́gùn yóò máa tú sí ọwọ́ rẹ̀ yóò wá fọwọ́ nira mastaqbala min yóò fi gbogbo wájú ara rẹ̀ báyìí níbi tágbára rẹ̀ bá kama kódà ìyá wa aisha la anabi dún ma ṣiṣẹ́ bẹ́ẹ̀ débi pé bọ́bá rẹ̀ anabi sallallahu alayhi wa sallam tóun rí i pé ní ó lè ní ànábì la láti ṣe nǹkan yìí ìyálà wa Aisha lóun a sì máa bá ànábì ṣe sallallahu alaihi wasallam nípa báyìí èyí ń kọ̀ wá ní pé gbogbo àdúrà bí ọba ti wá wá ọba ti wá sàdúrà tá a máa wá fi gbóra ni mo fi ní ìmọ̀ fọgbọ́n apply làákàyè sí ẹ̀sìn ni mo rò pọ́ fà yìí hùn so yìí mo rò pé ìṣe minor issue tá a lè yanjú. kama pe a ma fàdúrà rárá o àmọ́ níbi tí anabi ti ṣe bẹ́ẹ̀ torípa anabi sọlọ sọlọm ẹ dákun ẹ já sàlàyé àárín yìí ẹlòmíì lè gbé ńgbà tó ṣe ń bẹ̀ wọn náà kí ló dé tá a lè ṣe ń la anabi fi jíṣẹ́ ọlọ́run sọlọlọ sọlọm ọdún mẹ́tàlélógún ọdún twenty three years kí wàá gbé anabi ta ọ̀fọ̀wẹ́ rárá kọba muni for twenty three years kamari a single hadith tí ó wá pé ngbàtà nabi sàdó àtẹ̀ntà àbí nínú mọ́sálásí ó wá fi ó wá àdó èyí tí yóò ṣe ni wọ́n report yẹn n ti pé yẹn tẹ̀lé lánàá anabi nù sallallahu alayhi wa sallam má kọjá bí anabi gbé ká sẹ́rìbẹ́ yẹn bá ti ń kọjá tó lé eléyọ̀ bad eléyọ̀ bad yọ padà worse from experience yes. eléyìí eléyìí ọba eléyìí ọba yọ padà wọ́ọ̀sì díẹ̀díẹ̀ ni bọ̀tí yẹn bá ti kó rẹ̀ ń janu ó ní ó ṣòro ṣe díẹ̀ ọlọ́run ó jẹ́ ọrọ̀run fún wa onímọ̀lẹ́ a lè a lè rí a narrate personal experiences tiwa gan fún yín ònkálukú ló ti ní nǹkan kan tóun náà ń ṣe tẹ́lẹ̀ ẹ́ kótó dikọ́ lọ́n sànú kadhalika kuntum min qablu famanna dókítà rẹ̀ má bínú ìfìyín sàpèjúwe dáadáa. káwọn èèyàn mọ̀ gbogbo Kaduna gbogbo Kaduna ẹ lọ béèrè tẹ́yìn bá jẹ Yorùbá ẹ pé ta la gbà fa àwọn ta ni mukadamu ta ni kàlí ta ni ẹ bó lẹ gọ́ọ̀sù gbogbo ní sẹ́yìn máa pè nù sufi bàbá tó bí àwọn dókítọ̀ ni wàláhi làdín bàbá tó bí wọn ni tẹ́bá dé àdúgbò tí wọ́n pè ní Kakuri ní Kaduna làbí ń pè wọ́n Kakuri ẹ má bínú dókítọ̀ àmọ́ àpèjúwe dáadáa ni kí ló lè má wọ ẹlòmíì ò tí ì débi tí bàbá àwọn dókítà dé tí ń kàn ń wò pé ah, èmi ni kí n wá pé ti àwọn bàbá ń ṣe táwọn náà fi padà tọ́lọ́n fi fọ̀ náà bó ló ti yẹ orí hàn wọ́n èyí táwọn bàbá ń ṣe naturally náà làwọn náà máa ṣe àmọ́njọ́ tọ́lọ́n ti fi mọ̀ wọ́n èmi mọ̀ wọ́n dáadáa ni ní gbogbo Kaduna dòní kọ́dà wọ́n ní àwọn ni wọ́n wàá jẹ khalifa ń bi yíyún náà wọ́n ní òsín ti ń jẹ bẹ́ẹ̀ ẹ wọ́n bínú dókítà pé ń tó àwọn àṣírí díẹ̀ díẹ̀ ọlọ́run ọ̀sán yín lẹ́sàn dáadáa ah, example dáadáa nìyẹn ẹ sẹ́rí ntí ó ṣe àwọn sọ̀hábẹ́ ni ẹja máa fi kẹ́kọ̀ọ́ onímọ̀sọ fún ilé ẹ̀kan ni ó lé lára wọn nígbà tá ànábì gbé ìsìlámù dé tó gbé súnà dé bọ̀tà àwọn tó tètè wá pera wọn padà gbé ah, ẹ wá kí la fẹ́ gbà ń di wọn wọn lọ́lọ́run wí anabi Ọlọ́run ló wí yìí ẹ dákun èmi ò èmi ò lágídí débẹ̀ ni sẹ́rí gbogbo àwọn tó padà àwọn ní rọ́dí aláwa ní wò lónìí gbogbo wọn ní tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ma gbogbo ẹ gbọ́tàn Umaru ibn al-Khattab ẹ gbọ́tàn kí ni Umaru ibn al-Khattab rọ́dí aláhu ta'ala anhu ọ̀gá ni wọ́n níbi ká tako ntọ́lọ́n fẹ́ tẹ́lẹ̀ àmọ́ ń ni wọ́n lò ó wọ́n padà wá pera wọn padà pé ẹ wá kí la fẹ́ gbà ń bẹ́ nígbà tí èyí ṣe pé àwa la lẹ̀sìn àyà ní kúránì ní ewu la wá wí gbogbo àwọn tó wá dó lórí pé àwọ̀ ọ̀sán ní gbà èyí tá a ti ń wí tẹ́lẹ̀ ní àwa tún là wí mọ́ àwọn ní tabati yàda àbí lahabin wàtábà mọ́ láwọn méjì lẹ́ẹ̀kan tí ì dákọ̀ ẹnìkejì ẹnìkejì làbú tọ́líbì babu tọ́líbi ti se dáadáa fún anabi láyé tó sallallahu alayhi wa sallam àìgbà ìsìláàmù yóò wúlò fún nínú tí máa jẹ́ ká dùn ọ̀gbà àdáàbò dùà. aliyakin bọ́ọ̀ bá ń sàdúrà jẹ́ ọ́ dán lójú o àdúrà jẹ́ ń tẹ̀sí ẹ̀ wò ọlọ́run yẹn gbà náà jẹ́ ń ṣe yọ jẹ́ ogun nu ogun wọn máa tẹ̀sí wò yẹ tẹ̀sí àdúrà wò anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ mi anabi ní tẹ́ ẹ bá bẹ lọ́hùn tàyẹ kọ́nù ẹjọ́ da yín lójú ẹ máa fúnra yín láṣọ̀ránsì pọ́lọ́hùn ọ̀dáhùn ẹ̀yin ẹ tíráì rẹ̀ wọ̀ ẹ́ rí pé yóò rí bẹ́ẹ̀. arabi yakinu ni anabi ní fa inna Allaha la yaqbalu du'a qalbil ghafilin lahin ẹni tí ń sàdúrà tọkàn rẹ̀ ò sí ń bẹ́ẹ̀ anabi lọ́lọ́hùn ní gbàdúrà náà sallallahu alayhi wa sallam ẹlòmíràn máa wá sàdúrà kọ́dà bá ń sẹ̀ tí bá ń bá tún ríngì yóò tún máa dáhùn ọ̀ ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àbẹ́lòmíì ìdúró tí ò lè dúró kọ́dà ń wájú kánsílọ̀ ẹ bẹ̀lẹ̀ chairman local government ìṣe bẹ́ẹ̀ láàmú ṣe bàbá là ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àbáwọn kọjá làtà máa sọ lẹ́nu ọlọ́run àsìfẹ́ kò ṣe nǹkan báyìí ń jọ báyìí ta ni ọ́ lọ́dọ̀ ọlọ́run wa ma qaddarullaha haqqa qadri ọ̀ mọ̀ntí ń jọlọ́run tí ì báyìí pọ́ lọ́run wo tà nẹ́bí mawala sallallahu alaihi wasallam gbogbo àwọn tẹ́ ń gbọ́ nù tàn pé wọ́n dọ̀bọ́ wọ́n di nǹkan kan ń rò pé wọ́n ṣe ń tẹ́lómi ń dáwò láyé lónìí nípa ìrí ọlọ́run fín ìkọjá la àmọ́ nẹ́bí lọ tọrọ lọ́dọ̀ ọlọ́run sallallahu alaihi wasallam pé dákun ọlọ́run sáyọ̀ǹda wọn fún mi kí wọ́n lọ kẹsàn-án lọ́hùn irú bó ṣe káwọn tìjọ sí ńlẹ̀ má káwọn ńlẹ̀ òun lè ayé ń tà ń jẹnu o ntẹ́lómi ń dánwò lónìí ó ti kọjá ní táwọn kọ́rú náà àwọn nǹkan nǹkan tí wọ́n di nǹkan kí nǹkan ó ti kọjá ẹ̀ àmọ́ lọ́wọ́ ò bùn ọ́ o ìwọ̀n ni o kọba kún bí a bá dálì kìámà gbogbo ẹ̀ wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ àlàáfíà òun kálukú wa tí wọ́n ń rìkọ́dù ẹ̀ ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid atid àwọn èlò ọ wà lọ́dọ̀ rẹ̀ ni nípa báyìí bàbá ń ṣàdúrà ẹ dákun àdúrà gbé ẹja ṣe wò àbí àdúrà tí ọ̀sọ́ kan ń bẹ àbí bí ìgbà tá à ń sí é eléyìí ọba dùn àmọ́ kìí sì jáde ọgbà kọlọ́nkọ́sánú wa nínú tí máa jáde ọgbà al-ilha'u fi du'a ọlọ́run ọba fẹ́ kéèyàn máa pè ń lápètún pé èèyàn nígbà èsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wí lẹ́ẹ̀kan náà mo ti gbọ́ ọlọ́run máa fẹ́ kóun máa tún gbọ́ kóun máa tún gbọ́ kóun máa tún gbọ́ ni n tó fi yàtọ̀ sáwọ̀ ẹ̀ the more bọ́ọ̀ bá ṣe ń bẹ lọ́hùn sí nínú ọlọ́run fi ń dùn sí ọ kọ́dà bí etí ìfintọ́ ń fẹ́ lé ọ lọ́wọ́ á padà sọ kí ni ń jẹ́ gbígbàdúrà nípa báyìí nínú ẹ̀kọ́ àdúà anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna allaha yastajibu li ahadikum ma lam yasta'jil qalu fama al-isti'jal qala sallallahu alaihi wa sallam yaqulu da'awtu falam yujabli da'awtu fayada'u du'a anabi lọ́lọ́run ò ní yẹ kò ní bò tí ọmọ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan lópin ìgbà tẹ́ ẹ bá kánjú fàdúrà lẹ́ẹ̀. kódà bí ordinary lè gbogbo ìgbà tí yẹn bá ń ṣàdúrà láàdá tí ọmọ ẹgbà ń bẹ máa torí ẹ continue àdúrà kódà bí wọ́n ń rò pé nǹkan òun ò tí ì ṣe ọ̀nà mẹ́ta lọ́wọ́n gbà gbàdúrà tọ́lẹ̀rì nínú àwọn ọ̀nà tọ́lẹ̀rì máa gbà gbàdúrà wa pé èyí táwa ń gbígbàdúrà ní ọ̀nà kan ni Ah, kò sì di chairman lóòótọ́ ọ̀nà kan nù kì í ṣe gbogbo gbígbàdúrà nìyẹn ọ̀nà kejì ọlọ́run àgbàdúrà ẹlòmíì ọlọ́run tí nǹkan kan ò pamọ́ fún bí a chairman tó fẹ́ béèrè yìí ó bá tẹ tán yóò di nǹkan míì aburú ni ọlọ́run wa àdúrà yẹn ò ní waste ọlọ́run wa ni wọ́n fi di aburú fún ọ̀nà kejì nìyẹn ọ̀nà kẹta. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run wàfi àǹfóṣe kún má fàlà tó ni ẹ wòye síra yín ẹ wo environment ẹ wo ẹ wo society yín bẹ kọ wà ń tálíkà láyé wàláì ní òfin tọ́ba lówó ọrụ rịọ ọ́ ẹlòmíín sì ní òfin bó sì bá ta òun ni àdúrà gbígbàǹgbà mi ọlọ́wọ́ wa fi pamọ́ fẹ́ lomi lálìkìyàmọ́ àmọ́ pọ́lọ́hún yìí gbàdúrà àfitọ́ ọba ṣe é bọ́lọ́hún àti anabi ti gbé kalẹ̀ lóku anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn ọ̀nà mẹ́ta yìí lọ́lọ́run máa fi gbàdúrà nípa báyìí ẹ dákun al-ilha'u fi du'a bẹ́ẹ̀ yẹn bá ń bẹ lọ́hún máa bẹ́ máa pé lọ́pọ̀lọpọ̀ gbà ó wu ọba bẹ́ẹ̀ ọlọ́run yìí ṣe bí ọmọ ẹ̀dẹ́ pé ah, ẹ bẹ́ẹ̀ wá lánàá ẹ bẹ́ẹ̀ ti wí lẹ́ẹ̀kan bọ́ọ̀ bá ti ń wí sí ni nínú ọlọ́run dùn sí ọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ọ̀fà dó alẹ́ nítorí pé ní wọ́n ń fojú sun ni nígbà tí ọlọ́run ò ti fún ọ at the time tí wọ́n ń béèrè ọ máa ń tọ́lọ̀ ń fi ṣe nípa báyìí má gbàdúrà alẹ́ o torí pé ọ wá german german ò sì kàn án máa lọ àdúrà kì í waste nínú ohun tí máa mú àdúrà gbà ikhfa'u du'a ud'u rabbakum tadarru'an wa khufyatan. ọlọ́run ọ̀fà dùà kárí mi ọlọ́run ọ̀fẹ́ àdùà kárí mi àdùà tó dáa jù èyí tó ma láàrin wa tọ́lọ́n kódà bọ́ bá sàdùà fún yàn anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi la dùà tó gbájú òun la dùà tó ṣe fẹ́ni tí ò sí ń bẹ̀ ńgbà tí ó máa amadu àtibá se ṣe iye yàsín báyìí àtibá yín ṣe kọ́ntrákìtì nu o kó mówó ẹ̀ wá ló ń wí. àdúrà tíyẹn bá ṣe ń kọ́kọ̀ ọ̀dà púpọ̀ anabi ló wí bẹ́ẹ̀ ìmọ̀ fúnra rẹ̀ ní jẹ́ẹ́jẹ́ ká pariwo ọ̀pọ̀lọpọ̀ àṣà tí àwọn mùsùlùmí kọ́ lónìí kìí ṣàwa la ní ń pilẹ̀ àwa gan mọ̀ ká máa wá kígbe pé a kò sínú àṣà mùsùlùmí ud'u rabbakum tadarru'an wa khufyatan àṣẹ ọlọ́run ni ọlọ́run ni ẹ bẹ ọlọ́run ní pẹ́pẹ́ ń furu ẹ sì bẹ ọlọ́run ló ń rẹ̀ lẹ̀ lẹ́kọ̀ọ́ nínú eléyìí náà ń bẹ nínú kíni àdáàbù àdùá tí máa jẹ́ kí àdó ọgbà nínú tí máa jẹ́ àdó ọgbà tá nàbí sàlàyé fún wa sallallahu alaihi anabi ni taarọf ilallahi fi rọkaa'i yaarifka fi shidda ọ̀rọ̀ nbẹnbẹn o anabi ni ma Ọlọ́run nígbà tára dè ọ́ kó lè bá a dá ọ lóhùn nígbà tára bá ní ọ kẹrin wa lónìí nígbà tára bá níyàn nìkan ní ma mọ anabi lára ntọlọ ní fi ní hètí sọ̀rọ̀ ẹ má dá lóhùn òun ma súnmọ́ ńgbà tó anabi ni taarọfu ilala ifiraka ẹdí a apply yẹn sínú attitude wa ń gbèsè ayé wa májọ jẹ pé ńgbàtọ wa ma àwọn àfa ńgbàtọ wa ma àwọn ẹni Ọlọ́run nígbàtí nǹkan bá le àmọ́ ńgbàtí gbogbo ẹ ń ẹ fún wa pé masalasi ẹ bá ná kan jò ní ẹ bá ṣe kínní kan jò ní wọn tún dénú wọn tún ṣe kínní nu à tọ́ ọ bá súnmọ́ lọ́ngbà tọ́ bọ́lọ̀ ń bá yí gbà padà fún ọ yóò tètè dáwọ́ náà lóhùn ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹja afurasá di ti anabi yìí sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa ńgbà ọba lè nìkan ni kọ́dà ẹlòmíì bàjẹ́ débi pé sẹ́rí tó bá tún ti fúyẹ́ fún díẹ̀ báyìí ẹ̀ tún sì mọ̀ ni ẹ̀ sì ìgbà wọn ni ò ní ní táìmù mọ́ ò mí ní táìmù mò ń lọ mítìn mò ń lọ kínní ẹni tó yẹ pé ní kọ́dà bẹ́ẹ̀ bá ní kó sun mọ́sálásí ńgbà tí ń fi ń wá ń ti ń wá yìí ọ̀fẹ́ lè pé kò sí nǹkankan àmẹ́jọ́ tẹ̀ lọ́wọ́ tán ọmọ ẹ̀dẹ́ yẹn nìyẹn arantí máa kọ́ di gbígbàdúrà ní bọ́ọ̀ bá súnmọ́ lọ́n gbà tára dè ọ́ ó ṣeé ṣe ńgbà tára bá ní ọ́ ọlọ́wọ́n máa dọ̀ lóhùn o. tahari al-awqat wal-ahwal al-fadila arantí mo ní yọ jáde lónìí nù. No àwọn àsìkò wo làdúrà máa gbà ń bẹ nínú súnà nàbì ẹni wọn bá fẹ́ kọ́lẹ̀ ọ kọ́lẹ̀ o àwọn hmm? èmi ò pé báwọn o.